orúkọ mi ni ẹsikáyà olúbóyè ọládèjì ajínrere àgbà àti ìjọ àpótò ti ké sí mo kí ẹ̀yin ọmọ orílẹ̀-èdè yìí pàápàá tẹ̀ gbogbo lágbàáyé orúkọ jésù àgbẹ̀ǹga púpọ̀ bẹ́ẹ̀ ti wọnú ọdún tuntun ọ̀nà tuntun kọ́ là fún yín bẹ́ẹ̀ ti wọnú fara pa bẹ́ẹ̀ ti wọnú ọdún gbogbo ń ta pè ní ìjà àti ìjàmbá kọ́nà wọn palẹ̀ rẹ̀ mọ́ ayé ọmọ borí borí borí wa bẹ́ẹ̀ ni kò rí ògbónibọ́lá lókè ọ̀run ìṣẹ̀lẹ̀ ibi orílẹ̀-èdè mẹ́jọ ṣẹlẹ̀ sí wa mẹ́jà ní sọ̀rọ̀ gbogbo ìjì orílẹ̀-èdè Olúwa dádúró gbogbo wàhálà àgbáyé Olúwa dádúró ò ní sọmọ nù ẹ ò ní sọkọ nù ẹ ò ní sọ aya nù ẹ ò ní dìdàkudà àǹfààní tá ò jẹ rí ní orúkọ náà mogun ẹ bẹ̀rẹ̀ sí jẹ́ gbàdúrà ògbónibọ́lá lókè ọ̀run Jésù Olúwa wa ẹ jẹ́ kí ẹnì kọ̀ọ̀kan pinnu fún àtúnṣe nàìjíríà gbogbo wa gbogbo ẹnì kọ̀ọ̀kan ẹnì kọ̀ọ̀kan látara ọmọ kékeré tó kéré jùlọ ẹ jẹ́ a pinnu fún àtúnṣe orílẹ̀-èdè tí a bá lè pinnu fún àtúnṣe orílẹ̀-èdè yìí ìyípadà nàìjíríà kò ní pẹ́ àtúnṣe orílẹ̀-èdè kò ní pẹ́ àti ilé àti gbogbo ẹ̀yà gbogbo ẹ àpinnu fún àtúnṣe orílẹ̀-èdè nàìjíríà ẹnikẹ́ni ò lè wá láti ilé àjòjì ará amẹ́ríkà ò lè wá tó orílẹ̀-èdè ṣe ẹ ẹ̀ ará london ò lè wá tó orílẹ̀-èdè ṣe àwa láòtú nàìjíríà ṣe it's better ẹ jẹ́ àrònú wa ká pinnu nínú nǹkan wa fún àtúnṣe orílẹ̀-èdè nàìjíríà.